ليلا فجاءت برجل فربطوه بسارية من سوار المسجد الحديث متفق عليه lẹ́yìn ìgbà tí afọ́nìtura ti ṣàlàyé fún wa tán nípa àwọn nǹkan tó máa ń kó àìrojú báyà nínú ọ̀run wọ́n fẹ́ ṣàlàyé fún wa nípa díẹ̀ nínú àwọn hadith ètò wa lórí àyè tá a ti ń kírun àyè tá a ti ń kírun pè ní masjid masjid èyí tí ṣe ismul makan àyè ibi tí a ti ń kírun àyè kírun àwọn mùsùlùmí ni wọ́n pè ní masjid àyè ibi tí àwọn nasara. táwọn ti ń ṣẹ̀sìn tiwọn ni wọ́n ń pè ní kẹ́níìsà àbí bíyàá àyèbí táwọn àwọn Yahudi sì ti ń ṣẹ̀sìn tiwọn òun náà ni wọ́n ń pè ní sọ́wùmáà fi masjid. tó bá yẹ pé àyè ibi tá a kọ́ kalẹ̀ tá a ti ń ṣẹ̀sìn fọ́lọ̀ ìlà ọba gbà lérò pẹ̀lú masjid jíìmù yẹn yóò gba kẹsìrọ̀ maf'il ṣùgbọ́n tó bá yẹ pé tó gbórí rẹ̀ lé gangan lọ́ba gbà lérò wọ́n ń pè ní masjad masjad ay mawdi'u sujud masjid makanu sujud masjid àyè tá a pèsè kalẹ̀ fún àti máa forí kalẹ̀ fọlọ̀ ṣùgbọ́n masjid àyè ibi tí wọ́n forí kalẹ̀ sí ni wọ́n ń pè báyìí a sì mọ̀ pé ọlá tí ń bẹ fún mọ́ṣáláṣí ọ̀pọ̀ gan-an àwọn àdìsí tó sì wà nípa àwọn ọ̀pọ̀ gan nínú rẹ̀ náà làdìsí anábẹ́ Muhammad sallallahu alayhi tó ní man bana lillahi masjidan. من مال حلال من الله له بيتا في الجنة gbogbo ẹni tó bá kọ́ mọ́sálásí kankan lẹ̀ fọlọ́ látọ̀rọ̀ owó tó jẹ́ ẹ̀tọ́ tí kìí ṣe wọ̀ ọlọ́wọ́n bó ti torí rẹ̀ kọ́lé kan lẹ́dí lálùjọ́nà a sì mọ̀ kọ́ àdìsí tó wá ní pẹ̀lú èyí wọ́n pọ̀ gan. àwọn mẹ́sáàgì àwọn àdìsí tó wá nípa rẹ̀ pọ̀ gan lọ́fà ni wọ́n fi ṣe àwọn tírà fún wa lóríṣiríṣi nípa àdájọ́ tí ń bẹ fún àwọn mẹ́sáàgì gẹ́gẹ́ bí Badruddin ibn Bahadir az-Zarkashi rahimahullah wọn kọ tírà fún wa i'lamu sajid bi ahkami al-masajid i'lamu sajidi bi ahkami al-masajid tírà ni ètò ìsèkú wọn dìídì ṣe nípa àwọn àdájọ́ tó rọ̀ mọ́ nípa mọ́sálásí wọ́n gba ìgbàwọ́rọ̀ alákòókò wa láti ọ̀dọ̀ ya ńlá wa Aisha ọlọ́run bá kó yọ́nú sí wọn. wọ́n ní òjíṣẹ́ ọlọ́run ìkẹ́ àti ọlọ́run bá kó máa bá wọn wọ́n pa láṣẹ pé ká kọ́ àwọn mọ́ṣáláṣí sáwọn ilé wa ká kọ́ àwọn mọ́ṣáláṣí sáwọn ilé wa ká sì máa ṣe ìmọ́tótó àwọn mọ́ṣáláṣí yìí ká sì máa fi ohun olóòórùn dúndùn olóòórùn dúndùn ká máa fi sínú ẹ̀ alimami ahmed àti abu dawud àwọn ni wọ́n gbé jáde àti at-Tirmidhi ṣùgbọ́n at-Tirmidhi wọ́n ní ètò fẹsẹ̀ rìn lẹ́ni pé hadithun mursal ni hadithun mursal wípé kìí ṣe hadithi tí ọ̀nà tó gbà wá tí kò já níbi kankan ọjà nítorí pé ẹni tó gbé lọ sọ́dọ̀ anabi sallallahu alayhi ó ti yọ àwọn kan kúrò nínú àwọn tó gbẹgbà wá wá kò jẹ́ ká mọ talẹńtọ yọ kúrò yẹn ala kulli hal tó bá jẹ́ mursal eléyìí ń bẹ nínú àwọn hadith ètò sọ pé la yuqalu min qabili ar-ra'y èèyàn kan lè fèrò orí lásán kó fi sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí jáde ó súnmọ́ kó jẹ́ pé ọ̀rọ̀ ànábì náà ni sallallahu alaihi wasallam wọ́n ní ká kó àwọn mọ́sálásí sínú àwọn ilé wa kí ni wọ́n gbà lérò pẹ̀lú ká kọ́ mọ́sálásí sínú ilé wa tó bá gbé gbà lérò pẹ̀lú rẹ̀ òun náà ni pé kí mọ́sálásí ọ wà nínú ilé wa tá a ti kọ́ tí mọ́sálásí ọ wà nínú ilé wa tá a ti kọ́ eléyìí jẹ́ àgbọ́yé kan àgbọ́yé mi ò ní wípé ẹ máa kọ́ mọ́sálásí sáwọn àdúgbò tẹ̀ ń kọ́lé tẹ̀ ń gbé sí eléyìí làgbọ́yé ẹlẹ́kejì ẹ jẹ́ kí mọ́sálásí ọ máa bẹ láwọn àdúgbò tẹ̀ ń kọ́lé sí èyí tẹ̀ ń gbé lórí tàlákọ̀kọ́ tó bá ṣe pé ní táàdì sì dá lórí onígbé ẹ máa kọ́ mọ́sálásí sáwọn eléyìí ń tẹ̀ ń gbé eléyìí túmọ̀ sí pé tá a bá kọ́ mọ́sálásí kalẹ̀ tá a sì sọ fáwọn èèyàn pé àyè kírun ni kò túmọ̀ sí pé àwa kọ́ la ní ma o tí a bá kọ́ mọ́sálásí sínú eléyìí tẹ̀ ń gbé tẹ̀ sì sọ fáwọn èèyàn pé àyè kírun ni kò túmọ̀ sí pé ẹ̀yin kọ́ lẹ nílẹ̀ rẹ̀ kò sì túmọ̀ sí pé ẹ̀yin kọ́ lẹ nílé tẹ́ kọ́ lé lórí eléyìí tó túmọ̀ sí pé tẹ́ ẹ bá kú wọ́n lè jogún rẹ̀ nítorí pé inú ilé yín wọ́n ní kẹ́ ẹ kọ́ sí àwa kọ́ mọ́sálásí sínú ilé ńgbà náà kò pé ká má tà kó ká má tà léwu akọ́ mọ́sálásí sínú ilé kò pé kọ́ ọmọ ọmọ jogún ẹ̀ bàbá kú nítorí pé tí wọ́n bá nínú ilé ni ká kọ́ sí báwo la sì lè ya ilé sọ́tọ̀ tá a yà mọ́sálásí sọ́tọ̀. So torí ẹ̀ àwọn olùmọ̀gbọ́ yín bẹ̀ yẹn pé mọ́sálásí tá a bá kọ́ kalẹ̀ kò ní di tọ́lọ́n nítorí pé àkàn kọ́ kalẹ̀ àpè mọ́sálásí títí tá a fi sọ yìí pé tọ́lọ́n ni. ìyẹn pé sísọ tí wọ́n sọ pé ẹ kọ́ mọ́sálásí sínú àwọn lẹ́yìn yẹn ló ti ká mọ òfin yẹn. lópin ìgbà tó o bá ti fẹnu sọ pé tọ́lọ́n ni àti pé kò tí ì jẹ́ tọ́lọ́n o lè jogún àwọn lè jogún rẹ̀ lọ́wọ́ rẹ̀ o sì lè tà á mọ́lé. fèlè yìí lórí àgbọ́yé alákọ̀ọ́kọ́ nù lórí àgbọ́yé ẹlẹ́kejì nípa àwọn àdúgbò wa tá à ń gbé ká kọ́ mọ́ṣáláṣí síbẹ̀ eléyìí túmọ̀ sí pé àdúgbò tí mùsùlùmí bá wà mọ́ṣáláṣí gbọ́dọ̀ wà ń bẹ̀ ṣùgbọ́n bó tilẹ̀ jẹ́ pé pípa tán pa á láṣẹ ń bí kìí ṣe kí wọ́n pa wá láṣẹ ní pípa ni láṣẹ tọ̀ràn àyàn pé àfi dandan kẹ́ẹ̀rí pé kọ́ mọ́ṣáláṣí sí àwọn àdúgbò tẹ̀ ń gbé náà nítorí àdìsá nàbì sallallahu alayhi wa sallam tí wọ́n ní àyìnàmá àdàkàtìkà sọlẹ fọsọlì gbogbo bí tìrun bá ti bọ kírun kò bá jẹ mọ́sálásí kò bá má jẹ mọ́sálásí eléyìí túmọ̀ sí pé kìí ṣe dandan kárí mọ́sálásí káwò tó ṣe kínni ká tó kírun gẹ́gẹ́ bí mùsùlùmí tí o bá sì ti jọ́ra yẹn pé kárí mọ́sálásí ká tó kírun ajá yìí pé ẹ̀kọ́ mọ́sálásí sáwọn àdúgbò yín tẹ̀ ń kọ́lé sí ó túmọ̀ sí pé kìí ṣe ọ̀ranyàn túláàsì ajẹ́ pé wọ́n ń pè wá wọ́n ń sojú wọ́n ń ṣe wá lójú kòkòrò láti rí i pé àkọ́ mọ́ṣáláṣí sáwọn àdúgbò wa ni kì í sọ̀ràn yẹn torí pé kì í ṣe májẹ̀mú àti kírun fọ́lọ́n òní pé kó rí i pé dájú inú mọ́ṣáláṣí lẹ ti kí jàmá inú mọ́ṣáláṣí ló ti kírun rárá ẹ̀rẹ́ kí ibi tí èsì mọ́ṣáláṣí kẹ̀sì kí ń jàmá ó sì lè kí ibi tí èsì mọ́ṣáláṣí kọ́ ọ̀dà kí tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé pípè tí wọ́n ń pè wá ń bí wọ́n ń pè wá láti wá sóríire ni kìí ṣe pé ọ̀rá ẹ̀yà ìbá ìdíkọ́ jẹ́ pé mọ́ṣáláṣí yẹn jẹ́ kíkọ́. torí ẹ̀ mọ́ṣáláṣí lélẹ́yìí kò tíì tó láti sọ di tọ́lọ̀ àfi tó bá sọ pé tọ́lọ̀ ní mọ́ṣáláṣí tọ́lọ̀ ní mọ́ṣáláṣí ajẹ́kùn wọn ò ní jogún rẹ̀ ajẹ́kùn tó bá fẹ́ talé wọn ò ní tàmẹ́lé. tọ́. So, wọ́n ní eléyìí túmọ̀ sí pé tó lọ́nà bá bá bọ́ ẹ láṣìírí ládùúgbò tó ń gbé kò sí mọ́ṣáláṣí mẹ́ kọ́kọ́ mọ́ṣáláṣí fún àmàna kọ́kọ́ mọ́ṣáláṣí káwọn èèyàn fi máa ráàyè kírun ṣùgbọ́n ká máa tẹ́ra wa jẹ́ ká máa sáwọn kò síbi tá a fẹ́ gbede ẹni tó kọ́lé kalẹ̀ tó ṣe pọ́lọ́n bò láṣìírí ó fi kọ́lé kò yẹ kírun àwọn eléyẹn kó wá jẹ́ pé irú wọn àwọn náà ní ó tún máa ní kẹ́ because ìgbà tó ní kálukú kọ́lé tí ń gbé ta ló bá dáwó ta ló bá dáwó ńgbà tá a kọ́lé tà ń gbé kò sẹ́ni tó bá dáwó bàtọ́ wa kankan kọ́ mọ́sálásí fọ́lọ̀ àwọn ànífẹ́ yọwó sọ́dà bẹ́ẹ̀ kò sì dáa nítorí pé tí wọ́n bá dáa kọ́ ọlọ́run ti torí rẹ̀ kọ́lé fún ọ náà torí ọ̀bù wa kù kò sì kọ̀ pọ́n wa kọ́ wa ládùúgbò kan ká máa jẹ́ mùsùlùmí ká máa lè kọ́ mọ́sálásí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí i pé ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ àdúgbò àwọn mùsùlùmí kún bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn ò ní kọ́ mọ́ṣáláṣí ẹ̀kọ́ mọ́ṣáláṣí yẹn ó túmọ̀ sí pé bóyá náà ni wọ́n ń kírun nítorí pé kìí ṣe mẹ́jẹ̀mú tí ó lè mú kírun ọgbà ìníkọ́jẹ́ pé nu mọ́ṣáláṣí láti kí ńgbà tá a bá ní mọ́ṣáláṣí a lè kí lóde gbáyàwó ṣùgbọ́n ládùúgbò tí wọ́n ṣùgbà tẹ́ ẹ̀ máa péjọ kírun báwo lẹ́sìn ronú jọ kan pọ̀ yẹ kẹ́ ẹ̀ kọ́ mọ́ṣáláṣí wọ́n dàbí àdúgbò tí ò sí mọ́ṣáláṣí ni wọ́n wá ẹni tí wọ́n bá wọn kọ́ mọ́ṣáláṣí bẹ̀ wọ́n á ní kí wọ́n lọ wọ́n lẹ̀ wò pípé tí ó ẹsẹ̀ mélòó sẹ́sẹ̀ mélòó bí ẹsẹ̀ mẹ́ẹ̀ẹ́dógún sẹ́sẹ̀ mẹ́wàá tó ṣe pé gbogbo ibi tí yẹn bá ti yọ ọlọ́kàn yẹn ọgbẹ́ yẹ́s mọ́ṣáláṣí lélẹ́yìn yẹn ni pé kárí mi ni wọ́n wá ẹ̀yin tó ṣe pé ẹ̀ kírun tẹ́lẹ̀ náà ẹ̀ tún ní kí wọ́n bá yín kọ́ mọ́ṣáláṣí jìnrìn jìnrìn kí ni wọ́n á fẹ́ bá yín kọ́ mọ́ṣáláṣí jìnrìn jìnrìn sí ẹ̀yin tẹ́ kírun torí jimá tí wọ́n bá dáa àtàlátà ló ti ẹ̀ ká mọ̀ ẹ̀yin tẹ́ kírun tí wọ́n bá bá yín kọ́ mọ́ṣáláṣí jìnrìn jìnrìn ẹ̀yin lẹ nílẹ̀ jìnrìn jìnrìn tẹ́ ẹ̀ kírun nú ẹ̀ ṣé tí mọ́ṣáláṣí bá jìnrìn jìnrìn lẹ́tọ̀ kírun a'udhu billah torí ẹ̀ àwọn kan gan lábúlé kó kan wọn làwọn wọ ìjọba ìjọba ọkọ mọ́ṣáláṣí mọ́ṣáláṣí ńlá torí ilẹ̀ haúsá làwọn ti kó wa wọn rí bí wọn ṣe máa kọ́ mọ́ṣáláṣí lọ́hùn gbogbooro wọn ràn yín lọ ẹ dákun ní gbogbo abúlé yìnyín èèyàn mélòó ní kírun gan eléyàn mọ́kànlá wọ́n sì fẹ́ kọ́ máa kọ́ mọ́sálásí jìnrìn jìnrìn ìyẹn sì bẹ̀rẹ̀ láti bí kékeré títí tí ó fi tóbi àbí kí ni ká dáwọ́ lé ntágbára ò ní ká ṣẹ̀ṣẹ̀ pé mọ́sálásí ọ̀yọ́rí àsìrówó lápò wa láti fi jẹun torí di ilé ọ̀dọ̀ wa ká sọra fẹ́ tàn jẹ àwọn àdúgbò àdúgbò àdúgbò àdúgbò tó wà tí ó sì mọ́sálásí ń bẹ ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú foundation ká tò block sórí igun mẹ́rẹ̀ẹ̀rin rẹ̀ ká bẹ̀rẹ̀ sí ní kírun bẹ̀. ó dájú pẹ̀lú ọlọ́wọ́ bá kan kọjá ńjọ́ kan ni ní ọba rí i pé ah sí òsì mọ́ṣáláṣí ń bí ju eléyìí lọ eléyìí náà lọ́wọ́ à so kí ló dé tẹ̀ wá kọ́ à ah, lágbára ni kò burú ẹ kọ́ àwọn tó bá jẹ́ bricklayer wa wọ́n bá sì kọ́ nítorí pé ń kírun àmọ́ tẹ́ ìbá kírun ta ni ó ta ni ó pè ta ni pé kọ́ wá sí kíni torí ọ̀dọ̀ wọ̀ wá ọ̀dọ̀ wọ̀ wá ká gbìyànjú gbàgbọ́ra bá sì má ká gbìyànjú láti rí pa kọ́ mọ́ṣáláṣí kalẹ̀ fọlọ́ ká gbìyànjú láti rí pa kọ́ mọ́ṣáláṣí kalẹ̀ fọlọ́ wọ́n á ní mọ́ṣáláṣí yẹn wọ́n pọ̀ á láṣẹ pé ká máa ṣe ìmọ́tótó rẹ̀ mọ́ṣáláṣí ilé ọlọ́run ọba ni. ẹ̀yin náà sì mọ̀ pé àwọn ilé ti àyè fẹ́ kí dọ̀tí ọ wà ń ìdí ìnà tí fi nígbàlẹ̀ kọ́dà bọ́ bá rí ọ ẹ̀tún nígbàlẹ̀ tẹ́ ẹ máa fi dúró lò ká wá pé ẹlòmíhun yóò tún mú electric sweeper yóò tún kí bọ́nà pé òun fẹ́ ilé ìkọ́mọ ni ilé ọlọ́run bá ni ká máa fọ́ mọ́. ká máa ṣe ìmọ́tótó rẹ̀ ẹni tó mu pure water tó sọ sínú mọ́ṣáláṣí sẹ́mi pé lèyìn ọ̀gbádùn bẹ́ẹ̀ náà lẹni tí ń jẹ́ pàtí ń da èpo rẹ̀ síbi kan nu mọ́ṣáláṣí pèsè bí lè ọlọ́run òun sì jẹ́ ru ọlọ́run a'udhu billah ẹni tó mú bàtà tó kàn dá síbi tó wù nu mọ́ṣáláṣí bàtà tó ti fi kó gbẹ́ngbà àkàràmọ́kùnrin tó sì dáa bẹ́ẹ̀ òkùnkùn dáa bẹ́ẹ̀ ẹkàn skata àwọn bàtà bó ṣe wù yín ni ẹgbọn gbogbo ìpẹ ẹgbọn gbogbo ẹsìn mọ́ṣáláṣí ẹ̀yin ò sì fẹ́ mọ̀ báwo ni wọ́n ṣe ń gbà sọ́dọ̀ abẹ́ kúkú dàbẹ́ àyíká mọ́ṣáláṣí lóde ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa ká mójútó ká mójútó ká rí i pé kò sẹ́gbìn kò sí dọ̀tí ńbẹ̀ lọ́nà tó ṣe pé ńgbà tẹ́yìn náà bá ń wọbi tẹ́tì lọ kírun ọkàn yín balẹ̀ inú yóò sì máa dùn Ànábì sallallahu alaihi wa sallam ó ní tọ́lọ̀ ń pèsè kalẹ̀ dé àwọn àlùmọ̀ mi àmì tó fi dórí ìdọ̀tí tẹ́nìkan bá mú jáde kó nu mọ́ṣáláṣí tó fi dórí ìdọ̀tí tó bá mú jáde kó nu mọ́ṣáláṣí wọ́n tún fi irú ládàtọ́ gbà wọ́n fi hàn nábì Muhammad sallallahu alaihi wasallam kò sí nǹkan àbùkù nínú kéèyàn jẹ́ bàbá gbálẹ̀gbálẹ̀ mọ́ṣáláṣí mọ̀mọ́ gbálẹ̀gbálẹ̀ mọ́ṣáláṣí kìí sì nǹkan àbùkù wallahi nítorí gbálẹ̀gbálẹ̀ mọ́ṣáláṣí ọlá ńlá ni yàtọ̀ sí gbálẹ̀gbálẹ̀ ọjà gbálẹ̀gbálẹ̀ ọjà ẹ mọ̀ pé ibi tọ́lọ̀ ń kórìíra jù nù ṣùgbọ́n gbálẹ̀gbálẹ̀ mọ́ṣáláṣí ẹ mọ̀ pé ibi tọ́lọ̀ ń fẹ́ràn jù nù láàrin kó jẹ́ gbálẹ̀gbálẹ̀ mọ́ṣáláṣí àti gbálẹ̀gbálẹ̀ ọjà ìwọ lọ́wọ́ àwò wàá rí pé kó jẹ́ gbálẹ̀gbálẹ̀ mọ́ṣáláṣí ló pé jù ìdí inú tó fi jẹ́ pé arábìnrin kan láyé ànábì sallallahu alaihi wa sallam ó máa ń gbálẹ̀ mọ́ṣáláṣí ànábì sallallahu alaihi wa arábìnrin wa kú lóru àwọn sàbí tètè lọ bò mọ́lẹ̀ wọn ò jẹ́ ànábì sallallahu alaihi wasallam gbàtílẹ̀ wa mọ́ arábì béèrè rẹ̀ nítorí iṣẹ́ tí máa ṣe torí ọlá tí ń bẹ fún látàrí iṣẹ́ tí máa ṣe wọ́n ní àwọn ti kú lóru àwọn sì ti lọ bò kí ló dé tẹ̀ wá sọ fún mi kó tó di pẹ́ lọ sí wọ́n ní àwọn ò fẹ́ ṣe àwọn ò fẹ́ yọ ànábì lẹ́nu anabi sallallahu alaihi wasallam wa ni kí wọn mú un lọ di sàárè rẹ̀ anabi wa kírun sí lára wọn ni iṣẹ ẹ mà ní pípé irun tí wọn bá kí sókù yín lára sẹkẹnu lọhùn oní ọjà ìfọkànbalẹ̀ fún wọn torí ẹ eléyìí jẹ́ bẹ́ẹ̀ látàrí ọlá tí ń bẹ fún iṣẹ́ tárábìnrin yẹn máa gbèsè ṣebí nǹkan àbùkù ni wọn kà á kún kọ yọwọ kọ ọmọ gbálẹ̀ mọ́ṣáláṣí ẹ wọ ọ̀pọ̀lọpọ̀ nígbà tí ó di ẹnu ọ̀nà mọ́sálásí ẹnu ọ̀nà mọ́sálásí má dáadáa ṣùgbọ́n gbà tó fẹ́ wọlé ó ti fi bàtà rẹ̀ kó gbogbo ìpẹ́ ìpẹ́ tó fi bàtà kó gan yóò tó dajì ṣóvẹ̀ yóò tún alẹ́ mẹ́nu ọ̀nà yóò tún fàdúró bí ìgbà tó ti pẹ́ tó bá tó kọ́ sọ̀rọ̀ yọ káàbò subhanallah mọ́sálásí ilé ọlọ́run báyìí kí ló burú kí wọ́n mọ́wọ́ kọ́ gbá gbogbo ìpẹ́ àwọn kan ti wá fira wọn sílẹ̀ láti máa ṣe ìmọ́tótó eléyìí àwọn yòókù sì fira wọn sílẹ̀ láti máa wòran wọn pé tọ́ ẹ kú sẹ́. yóò ojúmọ́ bẹ́ẹ̀ bá rí tán gbẹ́nu ọ̀nà mọ́ṣáláṣí ẹnìkan náà ni òun wá ládàá kí wọ́n lẹ́yìn wá tẹ́yìn ti gbà kó tó gbà. torí ẹ̀ a gbọ́dọ̀ máa ṣe ìmọ́tótó mọ́ṣáláṣí a kì í fẹ̀gbin fi lọ mọ́ṣáláṣí a kì í fi ìdọ̀tí fi lọ mọ́ṣáláṣí pàápàá jùlọ sọ́mọ́ ara ṣe àyè kan tó jẹ́ tàwọn obìnrin special àwọn obìnrin yẹn ń gbà mí àyàfẹ́ ní tó lọ́wọ́ bá bá sàánù wọ́n kàn mọ́mọ́ ó mu pure water ó kàn sọ ọ́ lẹ̀ kọ́lẹ̀ lómi ìfẹ́ ẹ̀ sọ ìlédìí ọmọ tìgbẹ́tìgbẹ́ kó gbé kanu mọ́ṣáláṣí torí àìbìlà àìbìkítà kọ́lẹ̀ àwọn tó ṣe sí tí wọ́n tún gbé báàfù wọnú mọ́ṣáláṣí pé kí tẹ̀ ń wẹ̀ ń bẹ́ẹ̀ ni.

tí ìwọ o lè tú kẹlẹbẹ bẹ́ẹ̀ àbò lè tutọ́ sínú yàrá tó ń gbé a'udhu billah ẹlòmíà máàmá yọkàn wò sùnsùn ni akramakumullah ọkùnrin àwa àyíká mọ́sálásí tẹ́ pé igi imú àbáwọ mọ́sálásí ni tó bá ti rí pé lẹ̀ dá yọkàn bọ́ sókòtò ni wọ́n bá yí àgbẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run náà kúkú ní bínú ó rí i pé gbẹ̀ ń gbọ̀n ó sì mọ àwọn fáwọn èsì ilé ìgbà ilé àwọn nílùú àwọn àwòdìdá tídìí rẹ bá wá yòròbó tí gbogbo òdì yọ látàrí pọlọ ni ó yẹ ká fi eléyìí jófin tí ò rí jókòjó má yọ wá pé orogún ìyá òun ní ń ṣe òun èyí tó ń fi ṣe ra rẹ ńkọ́ sí ọ̀pọ̀ ẹlòmíín múlẹ ti mọ́sálásí àkàràmọkùnmọ lọ wọ́n kàn ti yàgbẹ́ sínú ọ̀ra ni bí wọ́n ṣe máa ṣe lu kan tí wọ́n kọ́ lè gbẹ́ lè wọ̀n sá wọ́n kàn ti yàgbẹ́ sínú ọ̀ra wọ́n kàn tajẹ́ tiẹ̀ ni píù ọ̀sọ́nù ó di inú mọ́sálásí láàlẹ́ lọ. ìgbé wo ìkúkú wá bẹ̀ ń tààrà ẹ̀ẹ̀kan láàrin wọn máa wá á àwọn òbílà. ẹ̀yin kẹfẹ́ wọn mọ́sálásí lẹ̀ bàbá tí wọ́n di ń ta wí ilẹ̀ sọ́sì bẹ́ẹ̀ àwọn òbílà. kò kúkú yẹ bẹ́ẹ̀ wàláhì kò yẹ bẹ́ẹ̀ because mọ́sálásí ilé ọlọ́run ni àyíká wa nílé tá à ń gbé àǹjẹ́ ó neat bó wà ní mọ́sálásí tá à ní ni ibi tí wọn pèsè kalẹ̀ o yọkàn jókòó rẹ̀ bí àbáwọlé bá jókòó àmọ́ pé ka ẹ má ba mọ́sálásí jẹ́ ni Abe nǹkan mọ́ àbẹ́rẹ́ tó tiẹ̀ mú pákó tí ń jẹ pákó tí ń jẹ pákó gbogbo ètò òórùn máa lẹ́nu ó sì ń tu síbi tó jókòó sílẹ̀ dábàá ọmọ síláàsì ṣébi ṣe máa ṣe ń yàrá rẹ̀ ní kúkú ṣe bẹ́ẹ̀ subhanallah ẹ̀yin ẹ̀ máa sọ àrò ògiri tó ti pé wọn ò kun agbọn abomi ìlàgbọn ògiri mọ́ṣáláṣí táwọn èèyàn máa ń fẹ̀yìn tì bó ní máa rí gbogbo kọ́lọ̀ ẹ̀wù wọn yọ hàn bẹ́ẹ̀ pé yẹ́s wọ́n ti fojú ògiri yìí wọ́n fi rí tẹ́ bá wá kún kọ́ ẹ rí i pé à kíni tó bá jẹ́ ọ̀dà funfun yóò ti máa di kíni yóò ti máa di dúdú iná ni wọ́n máa wó sùsùn wọ́n kun ibi tó ga báwọn èèyàn ṣe ga wọ́n lè kun lọ́dọ̀ ilépo ìpètọ́ mo kúkú lè ṣe kí wọ́n má pa bí wọ́n bá tiẹ̀ fọwọ́ pa bàbá tí yóò mọ̀ àti kẹ̀kẹ́ sílẹ̀ yìí a lè fi fọ́ wọ́n á fi tó lómi sókè ọwọ́ àwọn ò lè tó bẹ̀rù sáà tọ́ wọ́n wàá máa máa kálukọ́ wa máa lọ fẹ̀yìntì wọn mọ fẹ̀yìn gbó wọn mọ fẹ̀yìn gbó pé ẹ bó tiẹ̀ ní ẹ̀gúsí òní à láìláì lọ́wọ́ nígbà tí bá tó sẹ̀ kẹ́kẹ́ ní gbogbo ara mọ́ṣáláṣí bẹ́ẹ̀ bá tún tún kùn wọ́n tún fẹ́yìn gbó subhanallah sọ́sì dábẹ́ òkúkú dábẹ́ mọ́ṣáláṣí wọ́n tọ́jú rẹ̀ wọ́n tún ṣe wọ́n kùn ẹ̀rí kí gbogbo àbáwọ̀ mọ́ṣáláṣí ẹ̀yẹn sáti máa wọ ara ògiri àbá ọmọ síláṣí ọlọ́run lọ́mọ iye ọ̀ka ọmọ iye ọmọ ọ̀ka márùn márùn márùn márùn tàwọn àtẹlẹwọ́ tí ó jẹ́ pé uncountable tẹ́ bá lára ògiri wọn sáwọn lẹ́la kálukú tó bá ti fẹ́ wọlé yóò fọwọ́ tì tó bá ti fẹ́ jáde yóò tún fọwọ́ tì àbá mọ́sálásí mà nìyẹn ẹ̀yin sì máa bẹ́ẹ̀ sì máa gbiná jẹ àjàjà tó bá rọra rówó ra agolo epo pé ẹ bá tún yàrá mi yìí kù sáà ìbí hósítẹ́ẹ̀lì tó yẹ kó fi bẹ́ẹ̀ lẹ́fà tó ní gbé lọ léyìn tó bá rọra tuntun tó ṣe kí ni àwọn ọ̀rẹ́ rẹ wá ń wọ wá kálukú tó bá ti wá wọlé ọkàn fọ́ kan no ẹ jọ mo ti sọ pé kẹ́ ẹ má máa fọwọ́ kan <laughs> wọ́n bá wọn jáde bí kò wọ́n fi dán ọmọ kẹ́ bàbá ológiri tó bó wa mọ́ṣáláṣí torí tọ́lọ̀ sọ̀dà abẹ́ kájẹ́ kí mọ́ṣáláṣí inú rẹ̀ kọ́ mọ́ àyíká rẹ̀ kọ́ mọ́ ẹ̀ wọ́n yẹ jàǹkáwọ̀ tí ma bẹnu mọ́ṣáláṣí torí pé nìkan gbé bẹ́ẹ̀ wọn ò ní gbanu wọn kékeré ní bẹ́ẹ̀ wọn kàn máa yọrọ alẹ́ nu àbí ilé ọlọ́ọ̀ nífa ẹ̀mẹ́yẹ ọ̀rá pure water wọn kàn mú wọn kàn sọ ọ́ lẹ́nu gbígbó ṣé àwọn mọ̀lẹ́kà kan ní máa wá gbà ní nígbà tẹ́ ẹ dálẹ̀ ẹ kọ́ àwọn ẹrú ọlọ́ọ̀kan ní àwọn fi ń wá ládá kò túmọ̀ sí pé wọ́n fi ń wá ládá kí wọ́n máa dálẹ̀ o mọ́tàdọ̀tì lẹ̀ kò sẹ́dígbà kò sẹ́dígbà tí máa ń sọ fún yẹn pé mọ́ṣáláṣí ilé ọlọ́run ni mẹ́jọ ọdọ́tì ẹ wo bí táà ti sàlọ́ ọ̀la akramakumullah ẹnìkan kan wò sùsùn yọ kan fọkún ni họ́ yóò yóò gbé bẹ́ẹ̀ kọlọ́bọ̀ wọ́n wá débi tó ti sàlọ́ ọ̀la lọ́ba lọ́ọ̀ọ́ sọ pé ọkọ̀ túlẹ̀ táǹsẹ̀rú eléyìí ọkọ̀ tó máa sẹ́kọ̀ọ́ ara fọwọ́ di ọlẹ́nu mùsùlùmí nù akramakumullah ẹlòmíì kẹlẹ́bẹ̀ ni ọ̀ kò sí ní fomi sìn kò ní fomi sìn tẹ́ǹbà wá sí àyè wípé àyè yíyọ àyè tọ́ ni ní mọ́sálásí títí tó fi dé Mẹ́kà báwọn èèyàn ṣe máa ṣe nù tó máa ṣe páyé tọ̀ ni ibi tó sì yẹ kí tọ̀ rẹ̀ ọmọ dà sí ni kọ̀ọ̀kan fomi sí ni yọ wá fi ìtọ̀ yẹn o lè fi flush gbogbo lẹ̀ báyìí pé òun sẹ́ẹ̀tì àwọn kòkòrò kan tó wà wájú to gbà tó ń tọ òun wá ń fìtọ̀ lé wọn ká wa yóò wá jẹ pé ìgbà tó ń wọ ọbẹ̀ gbogbo ẹ mọ o yóò wá fìtọ̀ mashallah yóò spray rẹ ká nígbà tí ọba tún jáde kò ní fọ. ọkàn jáde kékeré ni ìmọ̀ sí ilẹ̀ torí tàwọn náà nìkan le lè tẹ́ bá kọ ń tá a wí yìí síbẹ̀ wàláhì ẹlòmíì gùn nípa ẹ̀ ọ̀lọ́ wàláhì ibi tómi wà gan tọ́kí tó bá ti tẹ omi lómi o flush ẹ ó sì lè filẹ̀ bẹ́ẹ̀ pé kíni ọ̀sẹ̀ ah ntí ọ̀sẹ̀ lẹ pọ̀ torí pé ntó ní í ṣe pẹ̀lú ọlọ́ọ̀nù sọ̀rọ̀ pé gbogbo ara mọ́ṣáláṣí náà ni débi pé ìgbà tó ń wọbẹ̀ ọba o yóò wá filẹ̀ lọ́nà torí tí wọ́n bá fẹ́ wọ tọ́lẹ́tì yìí pé mi lọ fẹ́ ọ fọwọ́ dimú ọ fàṣọ dimú ọ tún fi nǹkan bojú tó lè wọ ibi tí wọ́n fẹ́ wọ̀ tó sì dáa bẹ́ẹ̀ mọ́ṣáláṣí nu fa àbí bí ẹni tó tiẹ̀ wọ ni o kí ni tí wọ́n ṣe tipátipá ní ọ̀rọ̀ náà kọjá níbi tó há dé ẹjọ́ ń bo ni tọ́lẹ́tì wà ilé ìtọ̀ ó sì débẹ̀ ó rí i pé létọ̀ ní lóòótọ́ báyọ̀ wọn kọ̀ bọ́ sókòtò ní wọ́n bá tú ìgbẹ́ bẹ́ẹ̀ wọ́n á tú ìgbẹ́ bẹ́ẹ̀ wọ́n á fẹ́ máa lọ làwọn apákíyèsí àwọn ọmọ tí wọ́n ní tọ́ílẹ̀tì kò sí níbi ilé lọ́wọ́ àgbẹ̀ ẹ lọ yẹ ń tárakùnrin ò wò wọ́n bá fa tó ti pọ̀ ìgbẹ́ bẹ́ẹ̀ àfa mọ́zámọ́zá ẹ pé kọ́ máa bọ̀. <laughs> ó ti túlẹ̀ ti lọ ẹ pé wá kọ́ wá ń lọ́ba dé ṣe é mọ̀ pé àbẹ́ mọ̀ ikú ń dẹ̀ ṣe bí ilé ìgbẹ́ ni ilé ìgbẹ́ ń kí ni láyé gbé so ẹ ó ṣe bí wọ́n yà pẹ̀lú bó ṣe fún ìwà bá bó ṣe bá lẹ́nu kan gbẹ́ni ẹ dákun ẹ yááfẹ́ òní kò sí yááfẹ́ kó tó di pé wọ́n yááfẹ́ rẹ̀ ọ́ fọ ibẹ̀ wọ́n kó ìgbẹ́ tó wà ń bẹ̀ fáin fáin ohun ọmọ ibi tó ń kó lọ ah ebi inú rẹ ló ti jáde ọ̀wọ́ ọmọ ibi tó ń kó lọ kó wọ́n bá ṣe wọ́ kó sí ẹ bá ká sókòtò nǹkan apọ̀ ẹ̀wù wọ́n bẹ̀rẹ̀ sí ní kó mọ́dàálẹ́ o wọ́n sáfì mọ bó ń dispose ẹ̀ síbi tí ó dispose ẹ̀ sí. síláàsì ó kọjá rubbish ó kọjá rubbish àwọn àwa wa náà ní ń fa ìfàsẹ́yìn fún wa wàláì because ní ìsìn mẹ́sàlásì wọ́n tún ṣe wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n tún ṣàyè ìgbẹ́ bẹ́ẹ̀ nítorí wọ́n kọ́ àyè ilé ìgbẹ́ tán àwọn èèyàn sì ti yàgbẹ́ mi o ti kún délé mọ́ ṣébi wọn fẹ́ fi ṣe léègbẹ́ kò burú wọn ò tí ì fi ṣe o subhanallah wọn wá ń dàgbà ẹjọ ọbẹ mọ́sálásí tá a pè ní Ọlọ́run fa ẹ gbọ́dọ̀ mójútó mọ́tótó rẹ̀ jàmá ẹ gbọ́dọ̀ mójútó ìmọ́tótó mọ́sálásí ká ní ọwọ́ gbálẹ̀ tàbá tún ní eh, eh, tá a máa fi gbálẹ̀. èsì dandan kó lo náà tẹ̀síwọ́n bá pé oníná lẹ bá lọ rà ẹ̀kàn fẹ́ fi dírẹ́sì bí tẹ́ bá gbé sí ni ní nàìjíríà ń bí ẹ̀sà ti rọwọ́ gbálẹ̀ kọ́ kò sí ní ìdíkọ́ ṣẹ̀jẹ̀ pé nìkan ni wọ́n á sáyìn pé kọ́ máa gbálẹ̀ pé kíni síbi gbogbo wa ni mùsùlùmí kò sì sínú nǹkan àbùkù wípé bàbá alágbájá la rí ti ń gbálẹ̀ mọ́ṣáláṣí kí nìkan àbùkù tó wà bẹ́ẹ̀ náà ó kú oríire láàmú kí ọ eléyìí ò ṣẹ̀ṣẹ̀ nídìí kan sọ pé gbalẹ̀ gbalẹ̀ báwo kò ṣẹ̀ nídìí kan sọ fún yẹn sòkè mọ́ṣáláṣí kọ́ mọ́ bákan náà ká tún máa fi nǹkan tó lóòórùn dúndùn ká máa fi sí mọ́ṣáláṣí yẹn kí tùràrí tùràrí onígi yẹn pé pé èéfín èéfín tó dáa wọn bẹ nu mọ́ṣáláṣí tí ọba yẹn pa abá ríru rẹ̀ tá a sànà sí. Si tí ọmọ jó àbí ètò tiẹ̀ jẹ́ egbòogi rẹ̀ tùràrí tó jẹ́ gbòogi ọ̀pọ̀ ọ̀pọ̀ láyé tí bá ti gbé iná sínú gbá ní ìsìnkú máa yé tó ti dẹ̀rọ̀ wọ́n tún ṣe àdògán tó yẹ náà ni tó bá ti gbé egbò igi tùràrí yẹn lé lórí yọkàn máa méfin jáde ni àmọ́ kò dájú pé nàìjíríà ni ó ti wúlò sẹ́wọ̀n kó kò síná wọ́n mọ̀ ọ́n mà ní wọ́n ní káwọn ọmọ mà níná. torí ẹ bọba ara ru eléyìí wá sọmọ kan fẹ́ fi dírẹ́sì mọ́sálásí lásán tọ ṣùgbọ́n ẹ̀yin mọ̀ pé èéfín bó ti ṣe dáa pẹ̀lú tún lábùkù pàápàá èéfín tùràrí èsè ti tábà o èsè ti sìgá o bó ti ṣe dáa tí wọ́n máa mú kí inú mọ́sálásí wọ́n máa rùn dáadáa bẹ́ẹ̀ náà ló tún láburú tuntun tí wọ́n máa ń fa èéfín mú tí bá ń fàámú tí bá ń fàámú kò sí àtọ̀ láàrin fùfú tiẹ̀ náà àti títa ni àti tẹun tí mu sìgá dàbí olùmọ̀ ńlá kan ni tó lọ sọ́spítù tó wáyé pé wọ́n gbádùn àyẹ̀wò òun tó náà sọ fún pé kí wọ́n lọ sí ẹ́sítírì wọ́n sì ẹ́sítírì wọ́n sáré kó gédé ìfín ló ti kúnnú fùfú rẹ̀ wọ́n á ní àbí pèsè mu ẹlẹ́yìn mu àfa àbí sọ yẹ kẹ́ máa parọ́ wàláì mo sì gàdé tó pé wàláì pé a èéfín ló kúnnú yìí nínú tó ṣẹlẹ̀ ni pé egbò tùràrí iléèfín yẹn lòun máa fà á mù tòun báwọn lárúbá ṣe máa ṣe nu irú ìta ni wọ́n ti ṣe ní ẹlẹ́lẹ́tíríkì yẹn so àbí kó jẹ́ pé oògùn náà náà wọ́n sọ bẹ́ẹ̀ tó bá tún wá so egbò yẹn sí yóò máa mú àwọn èéfín dúndùn dúndùn yẹn jáde kálukọ́ wa mú borí rẹ̀ yóò gbé yóò fi kọ́fọ̀ kini efin yẹn yóò máa fà á pé mashallah gbogbo ẹ̀wò wọn máa rùn dáadáa wọ́n gbé fún wọn náà wọn náà tó ra awọ ẹ̀wù nàìjíríà wọn náà tó ra gbé sábíà sábà fi náà jóra ẹ lábíà. tó irú eléyìí ó ní ló máa fà gà kò sí yàtọ̀ láàrin rẹ̀ pẹ̀lú sìgá tí wọ́n mú náà kò sí yàtọ̀ láàrin rẹ̀ torí èéfín ọkàn kúnnú rẹ̀ ni torí ẹ̀ ló ti jẹ́ pé tó bá ń pẹ́ aloe air freshener so láti fi mú kí atẹ́gùn ní mọ́ṣáláṣí kó dùn kò sí tó burú mẹ́ gẹ́gẹ́ bí àdéhìí ti ṣe fi hàn. ilé ìtumọ̀ sí pé akramakumullah tó ń ti kì í só nínú mọ́ṣáláṣí tó ń ti kì í yàgbẹ́ nínú mọ́ṣáláṣí tó ń ti kì í tọ̀ nínú mọ́ṣáláṣí so afẹ́kọ́jẹ́ yìí pé àwọn òórùn tó dáa yóò máa bẹ nínú mọ́ṣáláṣí torí kí gbogbo ẹni tó bá wà nínú mọ́ṣáláṣí kọ́kàn rẹ̀ lè balẹ̀ láti sin lọ. ṣe ohun tí àdéhìí tó mú wa fún wa bó tilẹ̀ jẹ́ pé wọ́n ní ìyapa wà nípa sọ́fẹsẹ̀ rinlẹ̀ àbí òfẹsẹ̀ rinlẹ̀ lẹ́yìn rẹ̀ náà mú àdìsí Abu Huraira radiyallahu anhu wa wọn lánàá bí wa sallallahu alayhi wa sallam wọn ni qatalallahu yahuda ittakhadhu qubura anbiya'ihim masajid muttafaqun alayhi wa zada muslimun wan nasara yẹn kí lọ́dọ̀ imaamu muslim àwọn ni qatalallahu anabi sallallahu alayhi wa sallam ni qatalallahu yahuda wan nasara. qatala bí màánà làánà wípé ọlọ́run ọba ó ṣẹ́bilé àwọn yahudi àti nasọ́ra ó ṣẹ́bilé àwọn yahudi àti àwọn nasọ́ra kí ló dé fi wọn mú àwọn sàárì àwọn ànábì wọn níbùjọ́sìn ìdí tọ́lọ́run fi wọn lórí nù. hadisi yìí ó ní sábàbí bó tilẹ̀ jẹ́ pé a lè gbọ́ yé láì mọ sábàbí rẹ̀ ó túmọ̀ sí pé hadisi yẹn wà general. Salama radiyallahu anha síbẹ̀ ma o lọ jẹ́ sànàbí ìyàwó ọ̀kan nínú àwọn ìyàwó ànábì sallallahu alayhi wa sallam Salama ń ròyìn fún ànábì sallallahu alayhi wa torí pé Salama ń bẹ náà àtúnṣe hijira lọ sí Habasha sálámà ìgbà tí wọ́n dé habasha wọ́n rí àwọn sọ́ọ̀tì sọ́ọ̀tì sọ́ọ̀tì ńláńlá àwọn sọ́ọ̀sì wọ́n ráwọn sọ́ọ̀sì ńláńláńláńlá àwọn sọ́ọ̀sì yẹn wọ́n rí i pé wọ́n gbé àwọn àwòrán ńláńlá sínú rẹ̀ nínú àwọn churches Umu Salama wọ́n ròyìn fún Ànábì sallallahu alaihi wasallam irú àwọn churches tí wọ́n rí ní Habasha àti irú àwọn ère àtàwọn fọ́tò tí wọ́n gbé sínú rẹ̀ anabi sallallahu alayhi wa sallam wọ́n wá sọ pé ulaika shirarul khalq àwọn ẹni bú làwọn eléyẹn kí ni ẹ rí ń bẹ kí ni ti ń jọ yín lójú ń bẹ àwọn ẹni bú nìyẹn rò pé tí wọ́n náà wá yọjú ṣọ́ọ̀ṣì ládùúgbò yín lọọkan pé ah wọn náwó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ ni kèké ni kí ni wọn bá tún ná kí ni so ń ròyìn rẹ̀ anábì ọ̀la ìkẹsọ̀rọ̀ àrùn àwọn èèyàn abú àwọn làwọn ẹni tó ṣe é pé tí ẹnìkan nínú àwọn ànábì wọn bá ti lè ṣiṣẹ́ tó papòdà tó kú wọ́n sọ sàárè rẹ̀ di ibùsẹ̀sìn orí àwọn sàárè ni wọ́n máa sábà kọ́ kíni sí wọ́n máa sábà kọ́ àwọn ṣọ́ọ̀ṣì wọn sí orí rẹ̀ ni wọ́n máa sábà kọ́ sínágọ́gù wọn sí láwọn Yahudi ṣọ́ọ̀ṣì wọn sí àwọn Nasara torí rẹ̀ qatalahumullah ọlọ́run ọba ṣẹ́bi lé wọn lórí ọlọ́run ọba ṣẹ́bi lé wọn lórí. àkọ́kọ́ hadithi yìí qatalahumullah èpè ni èpè ni. أي لعنهم الله èpè báyìí ó sì wá lẹ́nu anabi sallallahu alayhi wa sallam sáwọn ẹni tọtọ sí láwọn àyè ọ̀tọ̀ọ̀tọ̀ ó wá sáwọn yahudi àti nasara ń bí níbì kan ibi táwọn sábẹ ti sọ fọkànnù wọn tó ṣèṣe lórí ìpè dandan àfi kó tún wẹmi tútù. tọ́ba bẹ́ẹ̀ tó fi kú anabi sallallahu alayhi wa sallam ni qataluhu qatalahumullah qataluhu qatalahumullah wọ́n pa Ọlọ́run kọ wọn wọ́n pa Ọlọ́run kọ wọn subhanallah tó bá jẹ́ pé àwọn ẹni tí ó ṣépè fún bí sàábé bá ní wọn ẹfọkànbalẹ̀ kò sẹ́rìí ń bẹ fún ṣíà akhzahumullah kò sẹ́rí ń bẹ̀ fún ṣíà àwọn tó máa ń gbanú sọ̀sọ̀kúsọ pé àwọn tó máa ń sọ abí náà nìyẹn á sọ fún wa pé anabi sallallahu alaihi wasallam ti sọ fún wa pé gbogbo ẹnikẹ́ni táwọn bá fi lè ṣépè fún rí nínú àwọn mùsùlùmí ìwọ ọlọ́njọ́ jádùá fún ọlọ́run sì gbà ẹni pé gbogbo ẹni tí anabi bá ṣépè fún rí tó mùsùlùmí ó ti dàdúà fún torí rẹ̀ wá mi mú wa èyàn ń sọkú sọ ṣíà kò sẹ́rí mẹ́rin. ìgbà tí Ànábì sallallahu alaihi wasallam sọ pé qatalallahu al-yahuda wan-nasara ọlọ́run ṣẹ́bi lé àwọn yahudi àti nasara lórí. ibi ẹ̀rí mẹ́mẹ́ lórí pé a lè ṣẹ́bi lé gbogbo kèfèrí lórí a lè làánà wọn a lè ṣépè fún wọn lápapọ̀ láì jẹ́ pé apẹ okọ ẹni tá à ń ṣépè fúnnu wọn àmọ́ tá a bá ní lápapọ̀ wọn gẹ́gẹ́ bí ṣíà akhzahumullah báwọn ṣíà ọlọ́run kò dojú tì wọ́n sẹ́mi kó àsọ pé gbogbo wọn bẹ́ẹ̀ náà làwọn yahudi la'anahumullah àwọn nasara tó o bá ti dárúkọ èèyàn kan kò sẹ́sẹ̀ ń bẹ̀ ìdí tó ìwọ ọmọ bá túnbọ̀ tán rẹ̀ ó ti ṣe rí o sì mọ bí tiẹ̀ ó ṣe jẹ́ kó o ti wá ṣépè fún kó wọn padà wá kú mùsùlùmí kí wọ́n tó ṣépè fún kún kèfèrí ńkọ́ torí kò sí ní tí ò ṣe é ṣe torí ẹ̀ lásán ń bẹ lọ́n kó ṣàánú wa kó fẹsẹ̀ wa rinlẹ̀ lórí ojú ọ̀nà tó tọ́ kó mọ́ pa ádá ṣàìdá ṣùgbọ́n tó ké jẹ́nẹ́rálì ni kò sí ní tó burúkọ làánà wọn lápapọ̀ ilé yẹn tó jẹ́ fíkù míì ibi àwọn nasara ọlọ́wọ́ kọ̀ wọn àwọn yahudi ọlọ́wọ́ kọ̀ wọn sọ̀rọ̀ kọ́ọ̀sù yẹn kan tontori ẹ̀ ló ṣe jẹ́ pé lọ́dọ̀ ahlu sunna wal jamaa máa rí báàbù la yajuzu la'nul mu'ayyan kọ̀tọ́ kásẹ̀bi léèyàn kan pàtó lórí àmì generalize kọ́ máa bá wọn lápapọ̀ wọn eléyìí àdìsí ló fi hàn wá báwọn eléyìí sì fi hàn wá pé Yahud ni wọ́n ń pè wọ́n láwọn ìtàn ń pè ní Jews Yahud torí kọ́ àná sọ pé inna hudana ilayk báwa sẹ́rí padà sọ́dọ̀ wọ́lọ̀ àti bẹ́ẹ̀ ni wọ́n ti rí orúkọ yẹn hudana asẹ́rí padà sọ́dọ̀ rẹ̀ bó tilẹ̀ jẹ́ kí wọ́n ọ̀sẹ́rí padà lódodo àti bẹ́ẹ̀ wọ́n ti hí ó kọ́ ẹ̀ àwọn kan sì sọ pé wọ́n mú látara Yahuda ọ̀kan nínú orúkọ àwọn asbáàtọ̀ méjìlá Yahud wọ́n wá nílédè lárúbáwá ó ti wúwo jù lẹ́nu pé Yahud Yahud so àwọn lárúbáwá ṣe ibdalu adal dal wọ́n sọ dal yẹn wọ́n sọ di dal torí pé Yahud ó rọrùn pé lárúbá ju kí ni lọ Yahud torí kìí ṣe lárúbá tẹ́lẹ̀ náà tàbá sọ pé látara yahuda yahuda ni wọ́n ti mú rẹ yahuda èdè àwọn yahudi nù. bákan náà anasara bẹ́ẹ̀ lọ́lọ́n pè wọ́n bẹ́ẹ̀ lànàbì pè wọ́n sallallahu alaihi wa sallam yìí ti kọ́ ọmọ wa sọ pé masihiyun masihiyun oní christian ọlọ́run sì pè wọ́n bẹ́ẹ̀ náà alukur'an bẹ́ẹ̀ lànàbì muhammed sallallahu alaihi wa kò pè wọ́n bẹ́ẹ̀ náà alukur'an kódà kò sáyè kanu gbogbo bíbélì tó ti rí kí wọ́n pè nìkan christian kò sí o lè ṣe lásàmẹ́ǹt kọ́ ọ wábi tí ó sì ti easy nísìn lọ sínú kọ̀ǹpútà rẹ ní sáìtì tí wọ́n bá ti ní bíbélì bó sì ní cd tí ó wà ń bẹ̀ ni kọ́kọ́ christian síbẹ̀ pé ó rí nínú báìbù yìí sóòrì. So kó gbìyànjú ẹ̀ gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ìsinmi ọjọ́ sunday ibi tó bá wà ń bẹ̀ náà tún wà bẹ́ẹ̀ kó scan rẹ̀ pé gbogbo nǹkan tí ò sí tó creativity lásán wọn kàn sí torí ẹ̀ láàánú lọ́ọ̀kì yahuda wọn nasara ó kọ́ wọn nìyẹn ọ̀hà ní sọ oníbúrọ́dà kan kírísítẹ̀nì ó ní oníbúrọ́dà kan nasara ni ọlọ́run ọ̀bẹ ọkọ̀ máa jáwé sóbì bí ọba torí bọ́lọ̀ ńlá náà wọn à ẹni tọ́lọ̀ ńlá náà ó gbé o ẹ sì máa ń pé la yul'anu illa al-kafir wọn yìí làánà yìí nìkan àfi kọjá kínní kọjá kèfèrí fala'nuhum dalilun sarihun ala kufrihim ìsẹ́bilé wa lórí ẹ̀rí ni tó hàn pàmbélé tí ń tọ́ka sí pé kí ni wọ́n torí ẹnìkan á gbébó lẹ́sìn pọ̀n lálùkítàbù tó sì jẹ́ pé kèfèrí wọn bẹ́ẹ̀ ni alùkìtàb ni wọn kèfèrí ni wọn alùkìtàb ni wọn mùṣírìkì ni wọn tani ni sọ fún wọn tẹ́lẹ̀ pé gbà wọn pọn lálùkìtàb promotion promotion bá pé kí ni kò sí promotion kankan mẹ́ àlékún ìyà ni ó tún fi já sí tó ń ti tíra ti ń bẹ lọ́dọ̀ yín lẹ́tún ṣe kèfèrí tó ń ti tíra ti ń bẹ lọ́dọ̀ yín lẹ́tún di mùṣírìkì sẹ́mi kó àlékún ìyanu kì í sàlékún àpọ́nlé torí ẹ̀ lílànà tó lọ ń lànà wọn inú kọjá pé ròyìn lànàbí fún wa àbí kó sì jẹ́ pé èpè lànàbí ń sẹ́ èwo ló méjèèjì ìròyìn kọ́lọ̀ ti làánà o àbí à ń tọrọ kọ́lọ̀ ń làánà o èwo tọ́mání wò mú kanu méjèèjì tẹ́rí gbà ọlọ́run dákun wa o ìròyìn kọ́lọ̀ ti wọn ó burú jáì àdúrà wọn ọkà màmá torí pé ẹni ń alayhi wa sallam. kí ló dé kí ló dé tọ́lọ̀ fi làánà nítorí pé kò ittakhadhu qubura ehem masaj wọ́n sọ àwọn sàárẹ̀ àwọn ànábì wọn di masalasi ìdí tọ́lọ̀ fi làánà wọn. ànábì sallallahu alaihi wasallam sọ fún anú àdìsí wípé inni anhaakum an dhalik la tattakhidhu qabri masjida allahumma la taj'al qabri. ẹ̀yìdà ọlọ́run má ṣe sàárè mi lọ́dún o bẹ́ẹ̀ lànàbì ń bẹ lọ. ó sì lẹ́ẹ̀ gbọ́dọ̀ ṣe sàárè òun ní mọ́sálásí tẹ́tì máa lọ yan náfìlà lọ́ọ́ máa kírun. ìní anhakum andali mọ̀ ń kọ́ ilé yìí fún yẹn ẹ̀ gbọ́dọ̀ dán wo bẹ́ẹ̀ lànàbì sọ fún wa. sàábì kan gbàdísì kan wá fún wa olókùjọ́ márùn-ún tànàbì ó kù lànàbì tún sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí bọ́lọ̀ ńlá àná àwọn Yahudi àti Nasara nítorí pé wọ́n sọ àwọn sàárè àwọn ànábì wọn dìbí tí wọ́n ti ń ṣẹ̀sìn èmi ń kọ́ eléyìí fún yẹn gbọ́dọ̀ dán wò ń di sáré mi o mọ̀ ń kọ́ fún yẹn gbọ́dọ̀ dán wò ń di sáré òkùjọ́ márùn tá nàbí òkú sallallahu alaihi wasallam ẹnìkan á ní ẹ kí ló dé àwọn ìjọba Saudi yẹn ti lé jù wọn ò tiẹ̀ fìyàn lẹ̀ kí wọn máa yẹn náfìlà ń di sáré ànábì kí wọn ò lè fi ọ́ lẹ̀ torí pé ti gbàdúrà ànábì tẹ́lẹ̀ sallallahu alaihi wasallam yìí pé Ọlọ́run ní í ṣe sáré tiẹ̀ lọ́dún kò sì ní í ṣe ń bi dẹ́ẹ̀tì máa tẹ̀sọ̀ di mọ́sálásí wọ́n ti palẹ̀ rẹ mọ́ bí àwọn kan nu ìgbà tí wọn ò ráyè wọ inú iwájú sàárẹ̀ ànábì wà wọn fi rí àdádálẹ̀ wọn sí wọn á lọ lágbọn òde wọn á wá déédéé sẹ́ńtà bíi tí sàárẹ̀ ànábì wà wọn wá ń kírun kọjú síbi tí sàárẹ̀ wà wọn ti kọ̀yìn sáà kíbla wọn á kọjú sí sàárẹ̀ wọn kírun èyí sọ ma nàìjíríà ọtọ ìpè tẹ́lẹ̀ náà ìbólódò náà nìkan rárá àwọn ọmọ Morocco àwọn lárúbáwá wọn yẹn náà fílà wọn rúkú wọn forí kalẹ̀ kí wọn á lọ bá kí lẹ́yìn ṣe náà rí wọn ní àwọn yẹn náà fílà fún sàárẹ ànábì tẹ ẹ bá pẹ tí mo bá pẹ ọlọ́pàá tó bá palẹ̀ yín mọ́ náà ṣe túlẹ̀ nù ó túmọ̀ sí pé tí wọ́n bá fi sàárẹ̀ ànábì sallallahu alaihi wasallam sí òde gbansasa ọlọ́run lọ́mọ táwọn aládàáda lé ọba dán tọ́wọ́ àfùtún ọba máa ṣe ń bẹ̀ láyé àbẹ́ẹ̀mà ni adúrú ẹran tí wọn bá máa lọ sọ́ọ̀bẹ̀ báwọn wojú rí ọlọ́run àwọn wojú rí ànábì ṣùgbọ́n gẹ́gẹ́ bí imáàmù Ibn Qayyim ti sọ nínú mímíyà rẹ̀ ọlọ́run sọ sáré ànábì sallallahu alaihi níbi kó dọdún ọlọ́run sọ sáré rẹ̀ níbi kó di ọlọ́run gbàdúrà gẹ́gẹ́ bá ṣe torí ìdílé àdúpẹ́ fọlọ́ ẹni tó mú lẹ́tà lọ tí ń lọ sáré wọ́n ní tí ọba ti dọ̀sá ti sọ sínú ṣùpàk wọ́n ní ṣùpàk ojú wíńdò ọba ti sọ sójú wíńdò ànábì orí ká ànábì tí èé kàwé lójú ayé rẹ̀ ní wọ́n àmọ́ ka lẹ́tà rẹ̀ lẹ́yìn ikú lẹ́yìn náà gan yorùbá wọ́n tún fi kọ lẹ́tà wọn haúsá wọ́n fi kọ pé kíni so nítorí délé kọ sọ́ra fádàdà lẹ tọmọ atanra rẹ̀ jẹ. ẹni tí ò tí lè lọ mọ́kà nù wípé pé kánàbí ọ̀ràn tí o ná kó o lè wá mọ́kà pẹ̀lú kíni lẹ́tà torí ẹ̀ rí i pé a sì gbọ́dọ̀ sọ orí mọ́sálásí fi wa nù tẹ́ bá fẹ́ kọ́ mọ́sálásí kìí sọ orí tẹ́lẹ̀ lọ sọ di yéésì ṣebi tí sáré wà lẹ́kọ̀ọ́ mọ́sálásí lé o torí ẹ̀ lòfin fi sọ igi tẹ́ ẹ bá kọ́ mọ́sálásí lórí sáré á wò mọ́sálásí yẹn torí pé sáré ló síwájú tẹ́ ẹ bá wá gbé sáré wọnú mọ́sálásí á wù sáré yín lọ sin síbòmíì torí pé kí ló síwájú mẹ́rin mọ́sálásí torí ẹ̀ a gbọ́dọ̀ lákèésí yẹn mọ́sálásí kìí ṣe sáré kìí ṣe orí torí àwọn ẹni tí wọ́n á máa kú tí wọ́n nìkan sin àwọn sínú mọ́sálásí bóun bá ṣàṣìṣe tó sọ ẹ̀yin tẹ́ kù lẹ́yìn rẹ̀ gbọ́dọ̀ ṣàṣìṣe kẹ́ sínú mọ́sálásí o ẹ gbọ́dọ̀ ṣàṣìṣe kẹ́ sínú mọ́sálásí torí lẹ́yìn bẹ́ẹ̀nù ṣe sí àwọn Yahudi àti Nasara kódà a rí láwọn ìlú kan tó jẹ́ pé kí lè mọ́mọ́ tó kú wọ́n ti gbẹ́ sáré rẹ̀ lẹ́nu mọ́sálásí pé tóun bá kú ibẹ̀ ni kò ń sìn sí so irú rẹ̀ náà ó sì lè wà láwùjọ tiwa náà látàrí àìmọ̀kan tó ráìmọ̀kan tẹ́ rí yẹn sáfù kan náà làwọn tò sí àwọn aláìmọ̀kan sáfù kan náà wọ́n máa tò sí àìmọ̀kan gangan fúnra ara rẹ̀ kọ́lọ̀ kan náà ni torí ìdè eléyìí báyìí májọ kan nínú ẹni tí ó ṣerú ẹ̀ o ẹnìkan á lọ kẹ́kọ̀ọ́ ní Egypt ó wá dé láti Misra ó wá ní tó bá kú o inú mọ́ṣáláṣí tó ń kọ́ yìí nìkan ó sì ń ṣe o wọ́n á ní kí ló dé ó ní àwọn àfáwà ṣe ń ṣe Misra nù àáfàá yìí ṣe bẹ́ẹ̀ mísírà wọn á ní ọlọ́nsọ ànábì sọ sọlọ́nsọ ànábì sọ ọ̀nà ó rí i pé ó ti yẹ kó o jókòó lé kó o tiẹ̀ má lọ mísírà gan pé nítorí pé ọ̀rọ̀ àǹfààní kan mú bọ̀ sí mà kankan lórí ẹ torí ẹ ká sọra fún àdàdà alẹ̀ bákan náà nígbà tí a bá ti gbé gbogbo nǹkan táyọ ayé rẹ̀ wàhálà ń bẹ̀rẹ̀ bọ̀ nù gbàtẹ́yàn kú ẹ bẹ̀rẹ̀ sí ní kọ́lé lórí sàárè rẹ̀ tọ́dájú náà ni pé wọ́n sọ di mọ́ṣáláṣí ẹnì wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú pé ẹ̀ ń lọ sàdúrà ń bẹ̀ ẹnìkan lè ní ah bí wọ́n bá sàdúrà ń bẹ̀ yìí máa gbà wàhálà bẹ̀rẹ̀ kálukọ́ bá máa tọ̀nà jíjìn wá ẹni tí ń wọ́ ọmọ ẹni tó fẹ́ kọ́lé ẹni tó fẹ́ lọ ẹni tí ń wá búbú àṣírí ẹni tó ṣe pé ọmọ ni ò rí gbogbo wọn bá máa tú wa sọ di àyè istijaba kálukú ọba máa wá kálukú ọba máa wá náà àdìgbà ẹja fẹ bí lójú rẹ kò di mọ́sálásí káǹfààní rẹ ọmọ sàn wàhálà bá dé torí ẹ má gbà wọn kọ nǹkan kan lórí sàárè gẹ́gẹ́ bá nàbí sọlá sílá ti pa láṣẹ pé ẹ gbọ́dọ̀ rí sàárè kan tó ga ju ẹlẹgbẹ́ rẹ lọ àfi kẹ ẹ dínkọ lẹvù torí ẹ gbọ́dọ̀ kọ nǹkan kan lórí sàárè ibi tí wàhálà ti máa bẹ̀rẹ̀ náà ní kẹ́kọ̀ọ́ nǹkan lórí ẹ̀ ẹnìkan tí wàá sọ àsọtẹ́lẹ̀ ọ sọ sápò ara rẹ̀ ní ẹ gbọ́dọ̀ tẹ̀lé táwa sẹlọ ẹ sẹlọ nítorí pé tó bá ti takùtọ lọrùn ṣíṣe náà ni ó jẹ sẹlọ àìṣe ibẹ̀ làlàáfíà wà torí ẹ a gbọ́dọ̀ mú àwọn mọ́sálásí ní a mú àwọn sàárè níbo níbi tá a ti máa jọ́sìn a eléyìí ọjẹ́ ibi tá a dúró sí lónìí ọlọ́run bá kó ràn wá lọ́wọ́ lórí àti máa fi tá à ń gbọ́ sí wa o kó ṣe láwíjàre fún wa kó má jẹ́ ìbàlẹ́jọ́ subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka rárá o nítorí pé wánú àdìsá nàbì sallallahu alayhi wa sallam la tajlisu ala al-qubur. ولا tusallu ilayha ولا tusallu عليها. ẹ gbọ́dọ̀ máa jókòó lórí àwọn sàárè ẹ sì gbọ́dọ̀ máa kírun kọjú sí ẹ gbọ́dọ̀ kírun kọjú sí gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì gbọ́dọ̀ kírun lórí ẹ̀ ṣùgbọ́n ìdá nàbí sallallahu alaihi wasallam ṣe lọ́dọ̀ àwọn olùmọ̀ tó pọ̀ jù wọ́n ní ilé yẹn ń bẹ nu tọ́jẹ́ tà nàbí nìkan yàtọ̀ sáwọn ìjọ rẹ̀ ṣùgbọ́n lọ́dọ̀ àwọn Hanabila àwọn tó tẹ̀lé imam ahmed àwọn ní ọ̀tọ̀ súnà pé tó kú bá kú téèyàn ò sí nítòsí téèyàn bá wá dé kéèyàn náà kírun sí sàárè rẹ̀ lára ìgbà téèyàn ti láǹfààní àti kírun sí láǹgbà tí wọ́n kún tó sin kéèyàn kírun sí sàárè lára lópin ìgbà tí ìgbà téèyàn dé sí sí ìgbà tí wọ́n sin kò tí ì jọ gbọ́njọ lọ. ṣùgbọ́n fàdí ti sẹ́rì ṣùgbọ́n kò sẹ́rì mbẹ́ ọgbọ́njọ́ ebíjọ́ kejìlá náà bìí kírun gbọ́ lọ́gbọ́n náà. torí ibn rahimahullah wọ́n sọ nínú sira al ọgbọ́njọ́ lọ alẹ́ kò sẹ́rì náà. lẹ́yìn náà sábàbí tó máa kírun sí ala sẹ́yìn ọmọ pé irun tí wọ́n bá kí sáwọn òkú yín lára ni ó fún wọn fàyà balẹ̀ bí ṣé àwa lè fọwọ́ sọ̀yà pé tá a bá kírun sókù la yóò ní fàyà balẹ̀ bóyá gbà náà ni ó dá wàhálà sí lọ́rùn torí bóyá múṣírìkì la ẹlòmíín náà ẹni tí ń kírun sí la gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pọ̀pọ̀lọpọ̀ múṣírìkì ni wọ́n kàn jó kọ mùsùlùmí ni náà pàápàá jùlọ tó bá kí èèyàn kan kú nìsín ètò àfúrá pé bá jáfara ẹni tí ó lídìí irun sí lára mọ́ṣíríkì kan ni náà àwọn tó yẹ pé wọ́n máa pọ̀fọ̀ àwọn tó yẹ pé wọ́n ní nǹkan tó ń forí balẹ̀ fún àwọn tó yẹ pé àwọn alásàsí ni òun náà ni ó tún kírun fún ẹ kàn sọ pé tó àwọn ti kọ àkọọ́lẹ̀ kí lágbájá ni kó kírun sáwọn là káwọn yòókù tó lẹ́yìn wọn tó yẹ ẹ kàn overtake lẹ́yìn pé ah, irú àkọọ́lẹ̀ kákọ̀ọ́ náà ò bí wọ́n ṣe kọ̀ nù wọ́n sì ní fa man baddalahu ba'da ma sami'ahu fa innama ithmuhu 'ala alladhina yubaddiluna. kẹ́ni tó bá yí padà lẹ́yìn tó ti gbọ́ ní òfòrí ru ẹrù ẹ̀ṣẹ̀ rẹ̀ ẹ bọ́ sẹ́yìn lágbàdá kọlọ̀ kí wọ́n sọ. torí ká ìfilẹ̀ bá àgbálẹ̀ ni because wọ́n á ṣe pé tọ́ ntí òwúlò kan lọ́kànlọ́dún tó kírun sí láàtọ́ a sì ti mà nínú òfin ṣẹ̀ríà pété eléyìí ń túmọ̀ sí pé kó o tó kú o lè ṣe wàsíyà tó bá ti mọ̀ pé àwọn tó wà ń lò yín tọ́ pìtọ̀ tí ẹni báyìí bá wà láàyè abẹ́ni báyìí abẹ́ni báyìí abẹ́ni báyìí nínú wọn ni kẹ́ni kan ti kírun fún la tó bá kú so that kọ́mọ̀ bá lọ jẹ́ pé ẹni tí fáìlì rẹ ti fàyà wájú Rabbil Alamin òní ó dúró síwájú kírun fún ẹ náà. tó burú mẹ́rin àmọ́ kọ́ ọmọ lò lọ́dà jù náà aleykum salaam. ní àṣùgbọ́n kò sọ fẹ́ sọ tí ọba ti sọ táwọn ọmọ bá ṣe bẹ́ẹ̀ ọ̀daràn ni wọ́n ṣùgbọ́n kò sún tẹ́lẹ̀ ṣe sí. èèyàn ń bẹ fún títí tó fi kú ìmọ̀lẹ́yìn ìgbà tó ti kú kò sí mọ́ṣáláṣí mọ́ náà aleykum salaam. tíráka kan àwọn aláìmáàmì wájà náà lọ ṣọ̀rọ̀ láàyè àwọn àwájú wájú ẹni tó ti ń kírun yẹn lọ ẹni wọ́n jọ ẹ̀yìn ẹni tí ìmáàmù fà síwájú. kí ló dé tó fi jẹ́ kó ń lọ fà kò bárùn láti bẹ̀rẹ̀ èèyàn méjì péré. Ah, wàá máa kírun tiẹ̀ lọ tó ìsálámà ni ó wà very easy wàá máa kírun tiẹ̀ lọ bó ṣe yẹ kó kì bẹ́ẹ̀ ni ní ìsìn alákòókò rákẹlẹ kejì mo bá ní ala ìmáàmù sì fi ló fi já so wàá máa bá irun tiẹ̀ lọ gẹ́gẹ́ bí ìgbà tó ṣe pé lọ irun fúnra

àwọn kọ́ bàbá mọ́ṣáláṣí màmá mọ́ṣáláṣí tó bá gbọ́n ń wè láti fi ma iṣẹ́ tí wọ́n ń ṣe ni à ń bẹ lọ́nkọ́ má burú so owó tí wọ́n sì ń gbà tí wọ́n bá ń gbà torí kí wọ́n lè fi tún mọ́ṣáláṣí ṣe kò burú àmọ́ tí wọ́n bá ń tún mọ́ṣáláṣí ṣe kí wọ́n lè bá a gbà ó burú naam ń bá o sáà ń ṣẹ̀ṣẹ̀ ń sọ eléyẹn naam. ẹni tí ń kírun lọ torí pé ẹ̀gbin ń bẹ lára òun tó rántí àbí tọ́lọ̀ ń fi hàn án lórí irun onítọ̀hún yóò já irun yẹn yóò lọ fọ ẹ̀gbin yun yóò wá tún un bẹ̀rẹ̀ ẹni tí ò rí rárá rárá rárá títí tó fi kírun tán egbe tí wàá regbè ègbè regbè. Re lẹ́yìn ìjọ kejì kẹta ló tó rí àǹbẹ̀lọ̀ ọ̀pọ̀lọ̀ ọgbà àrùn. pèsè àníyàn ó dìbò bá sọ jáde tó bá ní ẹ wá máa kírun mọ́ṣáláṣí ni kò sọ́ di tí wọn ò ní jogún àwọn tó bá ní waqfun lillahi ta'ala tó bá ti ní waqfun lillahi ta'ala khalas wọn ní jogún ẹ̀. síbẹ̀síbẹ̀ ọkọ̀ sádùúgbò ó túmọ̀ sí pé àwọn èèyàn àdúgbò lọ́ba ara lẹ̀ màbẹ́ màbẹ́ sọ nítorí ẹ̀ tó bá ti ní káwọn èèyàn wọ mọ́ṣáláṣí kí wọ́n máa kírun so yóò tún fi yé wọn pé tọ́lọ́ọ̀ni tọ́lọ́ọ̀ni mọ́ṣáláṣí náà. Aleykum salaam. Tí àlùbọ̀là wa bá já. kìí tuntun àti kọ́ sínú tíra wa gan ẹ lọ wò na mbẹ́ gbogbo àwọn tó sọ pé èèyàn sọkúsọ náà náà lè gbèsè. àti kọ́ sínú Bugyatul Falah torí pé ńgbà wọn ṣe béèrè rẹ̀ tọ́pọ̀ àtúnkìbọ̀ ọ̀nà tíra rẹ̀ kò sí wàhálà kó tún àlọ́ àlá rẹ̀ sí. Naam. Aleykum salaam. ó ti ń tó burú mẹ́ẹ̀ kò sí tó burú bẹ́ẹ̀ ní ìsìn mọ́ṣáláṣí níjọ́ ìmáàmù dúró ní ààyè tó ti tí wọ́n ṣe fún ààyè ìmáàmù àwọn èèyàn tò lọ tó bá dọjọ́ lásán wọ́n sún mẹ́yìn lọ́nà tó yẹ pé lẹ́kùn tẹ̀yìn nìkan ni wọ́n máa ṣí òní sí tiwájú táwọn èèyàn máa bá wọlé tó súnmọ́ ibi tí ìmáàmù náà dúró sí kò sí tó burú bẹ́ẹ̀ nítorí pé èèyàn mélòó ni wọ́n á mọ́ṣáláṣí ṣé kẹ́ẹ̀kan sí kí wọ́n máa bá gbogbo nǹkan tó wà ní mọ́ṣáláṣí jẹ́ kẹ́ẹ̀ máa tẹ̀ mọ́lẹ̀ èyí tọkàn burú èso ńlá ẹsẹ béèrè parí sóye sòtò àdìjọ mi tẹ ẹ bá ti ma á máa dáhùn rẹ náà sẹmi tó burú wọn ti dì mí mọ́ṣáláṣí wọn á ní àgbàlá wọn ti máa kírun abẹ́yìn ò rírọ ẹ̀ rí jọjúmọ́ nìkan ni wọ́n máa sí mọ́ṣáláṣí eléyìí ló burú náà aleykum salaam. ó kàn kọ pé kí àwọn òun àtìmọ́ fámìlì òun kan máa kí òun bẹ̀ kò tí ì sọ jáde lẹ́nu pé òun kọ fún ọlọ́run wa ni àkọ́kọ́ ni pé ẹ má kó báyìí because ká máa fẹ́ wàásù désàlẹ̀ kòkó wàhálà ni ẹ̀kọ́ mi èèyàn gbọ́ èsì kọ́ lọ́ọ́ fi dá wàhálà lẹ̀ jẹ́ kí ntí ó mú ọ sọ ntọ́ gbọ́ yọ ṣẹlẹ̀ kó tó sọ ẹni máa jẹ́ kí màtẹ́yàn ni ó wúlò ìsìnkú kan lọ bá bàbá olówó kan ní ìsìn pé ẹjọ́ dúró mosque tẹ kọ́ yìí bóò lọ́jẹ́ ń tiẹ̀ ẹn pé wọ́n wà very strange àbí òye so kákó kú ní ìsìn wọ́n á ní kẹ́ wá bá wọn pín ogun ẹ̀yin wá sọ pé tọ̀ mọ́ṣáláṣí yìí báyìí màtí bàbá kọ́ kalẹ̀ yìí tí wọ́n kọ pé kọ́ máa jẹ́ tọ́lọ́ ni àwọn ọmọ wípé yẹ́s àjẹpà nípìn mọ́gùn mo rò pé yé wa ìsìnkú wọn ló ti wá lọ dá wàhálà alẹ́ kẹ́ni ẹlẹ́ni ó tó kú sílẹ̀ ẹ̀jẹ̀ bó ṣe jẹ́ àmọ́ táwọn ọmọ bá ní no no no wọn sọ pé ọjọ́ tó dáàdì sọ pé ọkàn wà fún mọ́ṣáláṣí ara yàrá yìí ni tí ẹni tó gba yàrá yìí bá nídìí ẹ̀ yọjọ́ rẹ̀ tán. سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت استغفر